اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilahi rahman rahim alhamdulilahi alqa'il wa ahallallahu albay'a wa harrama riba. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدوك الله وبا سبحانه وتعالى أتريكاتي قفون أشواج أداء نبوة محمد صلى الله عليه وسلم اللهم باشي كيري أتاليكم كيري فان صحابة أتيان يوان نبي أتيان رالي النبي أتي بقوا مسلمين لكوكو ẹ̀yin olùgbọ́ mi tòótọ́ à ń kí السلام عليكم ورحمة الله وبركاته ètòtẹ́ yìí náà ti mọ̀ tí ń dé tí gbọ́ yín ní àsìkò yòó náà ni hadiyun nabi ìmọ̀nà anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí àwọn olùmọ̀wá àwọn mudiru ilé-ìké wa mahad umar bin al-khattab tí wọ́n mọ̀ dáwà lẹ́kọ̀ọ́ níbẹ̀ fadilatu sheikh abu mus'ab ibrahim bin salih ọ̀gánijà hafidhahullahu wa ra'ah àmọ́ tí wọ́n fi bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní àárọ̀ ọjọ́ tèní òun náà ni nípa àlùbẹ́yì ọ̀rọ̀ nípa kátàkárà bó ni mùsùlùmí bó ni ó ṣe rán àwọn transactions ẹ̀ nípa ọ̀rọ̀ àátà àáràbí tí ó fi yọ ọlọ́run ọba nú bísmìlá. bisimilahi wa wasalaamu ala nabiyina muhammad wabad ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba àtọ̀rọ̀ kí àti ìgẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ nípa kátàkárà òun ni a tún fẹ́ bára wa sọ bó jásí pé ní kátàkárà yìí gbogbo wa náà la kó sínú rẹ̀ kò sẹ́nìkan tó ṣe pé ìwọ̀n ń gbáyé tí ò ní tà àbí kó tiẹ̀ mọ́ rà kò sẹ́nìkan tó ṣe pé ọlọ́run ọba subahana wọ̀tàálà ni ọmọ máa gbénu ilé ayé yìí kó wá jásí pé ní kò ní fọ̀nà kan tàbí kejì kọ́ máa fi tà. ata tó fi dérí àwọn tó ṣe pé wọ́n ń lọ kàwé lónìí náà wọ́n bá máa bọ́rọ̀ wọn padà náà ibi tí wọ́n bá já sí kátàkárà yìí náà ni torí pé ẹnìkan kò sẹ́nìkan tí yóò jẹ ìwé ìtọ́ba kà yọ padà di pé yọ ta náà ni ló fi jẹ́ pé ọ̀rọ̀ títà yìí ó ṣe pàtàkì ó yẹ kémi àti yín ká mọ àwọn ẹ̀kọ́ kan tàbí kejì èyí tó sopọ̀ mọ́ ọ̀rọ̀ títà rírà àkọ́kọ́ ni pé ọlọ́run ọba subhana wàtàhálà ọ̀sánú wa ọ̀yọ̀ǹda fáwa mùsùlùmí oníkátàkárà ní àyà ní ìbámu sí àyà tó wà nínú alukur'ani suratu bakora tọ́lọ̀ ní wàhálọ́láhu lèbẹ́yà wàhárọ̀mọ̀rìbà ọlọ́run ọlọ́run ọba òun lòun ṣe òwò ṣíṣe fún yín lẹ́tọ̀ọ́ pé kẹ́ ẹ máa ṣòwò ẹ máa èmi ọlọ́run ọba èmi mo wá ṣe léèwọ̀ fẹ́yìn ọmọnìyàn pé n ti ń jẹ́rìbá owó èlé ẹ̀ gbọ́dọ̀ gbà bó ṣe lè kọ́ ma ló fi já sí pé ní ara oore kan leléyìí tọ́lọ́run ọba ṣe fáwọn mùsùlùmí nípa pé ká máa tà ká máa rà bọ́lọ́mbá wá yọ̀ǹda eléyìí fún wa ọ yẹ ká mọ àwọn ìdájọ́ àtàwọn nǹkan tó ṣe pé ọba òwò lọ tèmi àti yín tà níjìnsọ́fìn látara pé aṣòwò atúnfẹ́ jẹ afẹ́ mu afẹ́ sàǹfààní fúnra wa eléyìí ló sì máa jẹ́ ká máa àwọn nǹkan àwo ló sopọ̀ mọ́ òwò ṣíṣe tọ́jú pé tá a bá ṣe rí ìyọnu ọlọ́run ọba subahánahu wa lára àwọn ọ̀rọ̀ èyí tó ṣe pé tó ń júwe fún wa pé wa ni bíyẹn bá ṣe yọ gbà bọ́lọ̀ ń bá ṣe ní kó ṣe bíyẹn bá dẹ̀ gba ìkan yòókù tí à ń pè ní ẹ̀sán burúkú àti burúkú bèrè ìtàṣe orile ninu oro eti afa wa abdullahi ma abasi gba wa o so bayi wipe oni kanati ukadha wa dhulmajas aswakan fil fil jahiliya oni oja kan ti won pe ni ukadha ati dhulmajas ikanu awon o ko oja ti ninu ilu madina ni a ninu ilu makka ni ó ló já àwọn ọjà kan tó ṣe pé ń lọ ń bọ̀ lásìkò àìmọ̀ kankan nàbí wa muhammad sallallahu alayhi wa sallam kó tó di pé ọlọ́run ní kí wọ́n bí àtìgbà tí wọ́n bí tán ó ní falama kanal islam ìgbà tí ọlọ́run wá ní kí islam ó wá dé wùdálìkà àwọn mùsùlùmí wá wò pé bóyá kọ̀yẹ káwọn máa lọjà káwọn máa lọ nájà wọ́n kórìíra eléyìí ọlọ́run ọba subahana wa ta'ala wa sọ ayé àkùrá nìkalẹ̀ pé lẹ́yìn sá aleikum jùnà hún àǹtọ̀bùtọ́gù fọ́dìlà mìíràn rọ́bì kùn kì í sábúrú fún yín kódà kì í sí ẹ̀sẹ̀ fún yín bó ṣe lè wù kọ́ mọ kẹ́ ẹ wá nínú ọlá ọlọ́run ọba tọ́lọ́run bá gbé kalẹ̀ fún yín kẹ́ ẹ wá kẹ́ ẹ wá káàkiri ìyẹn ni pé kẹ́ ẹ wá rìsìkì kẹ́ẹ̀ta kẹ́ẹ̀ta kẹ́ẹ̀ta kẹ́ẹ̀ra nínú tó ṣe pé ọlọ́run ọba ọ̀kọ̀ fún yín ni eléyìí jẹ́ ká mọ̀ pé òwò ṣíṣe lára intí islam pè wá sí ni tó sì jẹ́ pé tá a bá rí mùsùlùmí tó bá ṣe é nìyí àìró mùsùlùmí bẹ̀ tó bá ṣe bọ́lọ̀ ṣe ní kó ṣe yóò ti bẹ̀ yóò tún gba láadáa. bákan náà orin lẹ̀ nínú ẹ̀gbà wa èyí tí a fa wa kọ́ ìsìnbùnú abi garoza tí ó gbà wá rọ́dì allahu ta'ala anhu òní kharaja aleyna rasulillah sallallahu alayhi wa sallam ó ní òjísé ọlọ́run ọba kíkì àtọ̀là ń bẹ fún ọjáde sáwọn níjọ kan wọ̀nà nùnú sàmẹ́sẹ̀rọ̀ níjọ́ náà lọ́hùn sì ní àwa ń bẹ nínú ọjà ó kọ tán máa ń pè wá níjọ́ náà lọ́hùn òun lọ alárobọ̀ òun náà máa ń pa àwọn níjọ́ náà lọ́hùn nítorí pé táwọn èèyàn bá àwọn làwọn máa gbọjà kásí kan táwọn bá wọn táwọn bá wọn yẹn ta ọjà wọn. ànábì wa dáàrin àwọn níjọ́ náà lọ́hùn fàkọ́ọ̀lá ànábì wa sọ pé ìyá àmà àṣàrà tujar inna ṣaitọ́nà wàlẹ̀ ìfúnma yahadurọ́ nílẹ̀ bẹ́yà ànábì lẹ́yìn tẹ́ ẹ̀yin tẹ̀ ń tà tẹ̀ ń rà káàkiri ẹ lọ mọ̀ pé àṣàìtọ́n àṣàìtọ́n èso àti ẹ̀ṣẹ̀ a máa wá bá títà ríra o kátàkárà o méjèèjì yìí a máa wá ṣẹlẹ̀ níbi kéèyàn máa tajà kéèyàn ó sì máa rà ìyẹn ni pé èso a máa báyàn sí lásìkò téèyàn bá ń tajà téèyàn bá ń rajà bákan náà ẹ̀ṣẹ̀ a máa sábà máa báwọn èèyàn sí lásìkò tí wọ́n bá ń tà tí wọ́n bá ń rà anabi wa ṣe wá sí fún wọn pé ẹ̀yin mùsùlùmí fọṣọ́bù bẹ́ẹ̀ akọ̀ǹbẹ̀ sọ́dàkọ̀ nítorí èdè eléyìí nítorí pé ẹ lè kó sí i lọ́nà kan tàbí míì tẹ bá ti ya wọn ń tajà yín ẹ yá máa dàmọ́jà yín ìmọ̀ ṣe kínni ìmọ̀ ṣe sàárà torí pé níbi tí èso wà jù lónìí níbi káràkátà ni bákan náà níbi táwọn yẹn ti ń dẹ́sẹ̀ jù lónìí níbi káràkátà ni bó ti já sí pé ní islam gbà wá láàyè pé kátàkárà yìí bẹ́ẹ̀ náà ló tún sọ wá lára kó níbi àwọn nǹkan tó ṣe pé ó lè mú wa máa ṣẹlọ́wọ́n ọba látara ọjà àwọn èèyàn sì ní wọn ò yé máa kó sínú ẹ̀sẹ̀ kan tàbí míì níbi ọ̀rọ̀ kátàkárà ànábì sọ fún wa pé ẹ máa ṣe sàárà ẹ̀yìn tẹ̀ ń tajà púpọ̀ o nítorí pé tẹ̀ ẹ bá ṣe sàárà yìí ààyè ọmọ tó dí ẹsẹ̀ yín kù látara àwọn ìkọ̀ọ̀kan nú àwọn tó ṣe pé ẹ lè máa kó sí. bákan náà ó nílẹ̀ nínú ẹgbà wa èyí tí a fa wa abu sa'id lọ́kọ́dẹ̀rẹ̀ tọ́gbà gẹ́gẹ́ bí alẹ́ ìmáàmù tìrìmẹ́sì bí wọ́n sì bá wa gbé jáde nípa pé ẹni tí ń tajà anábìrin atájìrò asọ̀dọ́k olùta olùrà tó ṣe pé ó olododo olódodo alamin tó sì jẹ́ olùfọkàntán tó ṣe pé òun ò kí ń parọ́ ń bí ọjà tiẹ̀ sì jàǹbá àwọn èèyàn òdodo ní ń bá wọn fi lò bákan náà àmọ́nà ní máa báwọn fi lò níbi ọjà wọn anabi sọ tí ọjà fún na irú ẹni bẹ́ẹ̀ tọ́ba díjọ́ a gbé sí ipò tó ṣe pé yóò súnmọ́ bí táwọn ànábì ọlọ́run ọba ń bẹ wá sí díkè àtàwọn tí wọ́n jò lódodo àwọn èèyàn ipò òbí tán bá wà ní wà níjọ́ aládùúgbò wọn ní ọ̀jẹ́ wọ́n yóò tún máa já aládùúgbò àwọn wo ni àwọn tó ṣe pé wọ́n kú sójú ọ̀nà ọba àwọn ni wọ́n jọ máa bẹ níjọ́ kíámà eléyìí jẹ́ pé ó jẹ́ òye wa pé àǹfààní ńláńlá bàǹtàbàǹtà ni eléyìí jẹ́ fún gbogbo olùta àti olùrà nígbà tán bá jẹ́ olódodo nídìí títà wọn tí wọ́n sì jẹ́ olódodo níbi ríra wọn eléyìí máa jẹ́ kí wọ́n wà ní ipò ẹni tó ṣe pé wọ́n súnmọ́ àwọn ànábì ọlọ́run ọba ládùúgbò ní ní nínú nínú nínú ìlú nínú agbègbè kan náà ni wọ́n jọ máa wà níjọ́ ọ̀gbìn dàlẹ́ kẹ́hámà ìkànnù àwọn àfa nígbà tí ń sọ nípa sáré o àhàdéèsè yìí àfa wa tọ́yìbì wọ́n sọ pé gbólóhùn tí ànábì sọ pé olùtà tọ́jẹ́ olódodo tó sì jẹ́ olùfọkàntán wọ́n ní pètùmọ̀ rẹ̀ ni pé famanta harra amen wàlẹ̀ amẹ́nẹ tàfi ti jẹ́ ara tèhì ẹnikẹ́ni tó ṣe pé ńgbà tí máa ń tajà ti ń rà ó máa ń gbìyànjú bóun ó ṣe fòdodo ta ọjà tòun wàlẹ̀ amẹ́nẹ ń sì máa ń wá ń máa ń ṣe kìràkìtà bó lòun ó ṣe níbi ọjà òun òun ò ní pe fẹ́ẹ̀kì fún wọn ní òríjínà òun ò sì ní gbé òun ò ní ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tí máa ń wárò eléyìí níbi ọjà rẹ̀ tí máa ń tà káànáfi zumuratẹlẹ abọrọrí minanabi yìnyínna irú ẹni bẹ́ẹ̀ yóò máa wà nínú àwùjọ àwọn tí wọ́n jáwọ́ ànábì ọlọ́run ọba àti àwùjọ àwọn tí wọ́n máa ń sòdodo tí wọ́n máa ń gbòdodo wọ́n máa ń tọwọ́ kọ́kílá fáhùmá àfáàní ẹnikẹ́ni tó bá jásí pé ní ntọ́yàtọ̀ sódodo lòun ń wá ó túmọ̀ sí pé ń fi rọ́ tajà wọlé àmẹ́ẹ̀nà n tó yàtọ̀ sí àmánà lòun ń wá ó túmọ̀ sí pé ń jàǹbá àwọn èèyàn níbi tí ẹbu ní ń gbé fáwọn èèyàn ọjà tí ń tà kò sí kí ni kò tá fún wọn bó ṣe yẹ kí wọ́n kọ́ tà fún wọn káàna fi kírọ̀ ní lọ́fọ́járì mìnàlẹ́ fásakọ wọlé àṣìnà irú ẹni bẹ́ẹ̀ òun náà mọ̀ wà nínú irúfẹ́ irú àwọn tí wọ́n jẹ́ àwọn pòkí àwọn èèyàn àwọn tó ṣe pé wọ́n máa ṣe ọlọ́run ọba subahánahu wàtàhálà ló fi jásí pé ní gbogbo wa tá à ń tà tá à ń rà islam lára ń tọ́fẹ́ fún wa níbi ọjà wa bó sì jẹ́ pọ́ yọ̀ǹda fún wa tó sì fẹ́ ká máa tà á tó ṣe pé nínú tá a fi lògbésí ayé wa náà nu kò sọ́dún náà tá a fẹ́ gbé ìgbà àyàfi ká máa tà ká sì máa rà bó ṣe lè kọ́ mọ yóò máa ṣẹlẹ̀ síyàn nínú ìgbésí ayé afẹ́ ká fi òdodo lo ọjà wa tá a bá ń tà afẹ́ ká fi òdodo sí ọjà wa tá a bá ń rà afẹ́ ká lo àmọ́ ẹ̀nà nínú ọjà tá a bá ń ṣe eléyìí ni ntí anabi wa muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ oyé wa nínú hadith yìí bákan náà nínú àwọn hadith èyí tí ń ṣe èmi àti ń lójú kòkòrò gbogbo ẹni tó fẹ́ tà tó fẹ́ rà tí àwọn hadith tí ń ti ń ṣe kíni títún kù ọ̀sá kíyèsí látara pé kíni ká tún ti bẹ̀ ká ti bí òwò tá à ń ṣe ká ti bẹ̀ jẹ́ ni ọlọ́run ọba anabi muhammad sallallahu alaihi wa sallam ọ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ òní rahimallahu rajulan samahan ó ní kọ́lọ́run ọba kọ́ bá wa kẹ́ ọmọ nìyẹn kan tó ṣe pé ó ṣèrọ̀rùn ó ṣèdẹ̀kùn ìdàbáà nígbà tó ń rajà nígbà tó ń tajà ó ṣèdẹ̀kùn nígbà náà wọ ìsọ̀ṣọ́rọ̀ àtìgbà tí ń rajà ó ṣèdẹ̀kùn fáwọn èèyàn kò lè máwọn èèyàn kọ tajà pé bá kí lọ́wọ́ akẹ́mígbẹ̀rún yẹn bá rajà five naira yọ́ta twenty yọ́ta ni yọ ta ní twenty naira àbí kọ́ ta ní fifty naira àbí kọ́ ta ní hundred naira kọ́ ta pé kò tí ẹ rí lọ́wọ́ kò mí gògùn sí tọ́kàn mi pẹ̀lú ti yín anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ò máa lè máwọn èèyàn níbi títà ẹni tó sì jẹ́ pé òun náà fẹ́ rajà ní kò máa nànà pa kò sánú àwọn tó ṣe pé ń rajà lọ́wọ́ wọn ẹ bá àmọ́ jẹ kankan nú èrè kọ́dà ẹlòmíì wọ́n sọ fún gbà mí pé wàlá ọjà tí mo rà yìí ó sì mọ̀ kó dodo lẹ́nu yẹn sọ owó tí mo fẹ́ jẹ́ ń bẹ̀ ten thousand ní mo ra owó tí mo fi tẹ́ ojú five hundred naira náà lọ yóò tún sọ pé ẹ tà á fún mi ní ten thousand two hundred naira ìjẹ́rú eléyìí dá bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò sí kíni kò ṣèrọ̀rùn níbi ọjà tí ń rà ànábì wá ní gbogbo ẹni tí máa ń ṣèrọ̀rùn níbi ọjà tí ń rà àti tí ń tà ní wàhíìdà tádọ̀ kọ́dà téèyàn bá jẹ́ lówó tó bá jẹ́ ní gbèsè tí ó sìn wọ́n yóò sìn wọ́n pẹ̀lú ìrọ̀rùn ni yóò ṣèrọ̀rùn fún wọn kò ní kò ní àfà kò ní sọ pé ní tí ó gbà náà láàfún o kó wá torí ẹ̀gbin wọn lọ́tọ́ ọlọ́pàá ànábì ní gbogbo orú ẹni tí máa ń sèrọ̀rùn níbi irú àwọn nǹkan báyìí èmi ọlọ́run ọba mo ṣetán láti kẹ́ irú ẹni bẹ́ẹ̀ kọ́lọ́mùbá kọ́mọ́sà kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. nínú àwọn ń ta tó fẹ́ sọ fún wa lára òwò ṣíṣe òun ni pé àwa tá à ń ṣòwò a fẹ́ pè wá sákèèsí pé gbogbo ọba tá a bá ń jáde tá a fẹ́ wọnú ọjà ibi tá a ti lọ tajà wa àbí ṣọ́ọ̀bù tá a ti lọ tajà wa ànábì kọ́ wa ní gbólóhùn kan tó fẹ́ káwé tó ṣe pé tá a bá wí ní àtún tara pa wígbólóhùn yìí nígbà tá a fẹ́ wọnú ṣọ́ọ̀bù wa àbá fẹ́ wọnú ọjà wa àtún tara rẹ̀ àáfin ní ládàá èyí tó pọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òní máa ń kọ́ ọ̀lẹ̀ hìnà yẹ́dọ̀kọ́lọ́ sọ́ọ́ ẹni tó bá sọ gbólóhùn yìí ní ìgbà tó fẹ́ wọjà pé láìláha ìlọ́láhu wàhádàhù láṣẹ́rí kálá له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير بيده الخير كله وهو على كل شيء قدير ẹni tó bá wí gbólóhùn yìí anábì ni wọn kọ láàdá kalẹ̀ fún láàdá ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún tọ́jẹ́ dáadáa wọn kọ kalẹ̀ fún wọn ó sì parẹ́ fún ẹsẹ̀ tó ti dá síwájú pàápàá jùlọ ẹ̀sẹ̀ kéékèèké wọ́n parẹ́ fún bí kọ́mọ̀ jẹ́ tiẹ̀ mọ́ ẹ̀sẹ̀ kéékèèké tóun náà jẹ́ kẹ́ni ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún wọ́n parẹ́ fún. bákan náà nítorí tó wá wì yìí wà bó ni aláhó bẹ́ẹ̀ tó ń filè jáàna wọ́n wàá ṣe kíni wọ́n wàá kọ́ ilé kan fún nínú ọgbà àlìjáná nítorí gbólóhùn yìí eléyìí sọ fún mi àti yín pé gbọ́ ata fẹ́ lọ tajà ẹja máa rántí ọlọ́run ọba ẹja máa rántí ọlọ́run ọba tá a bá lọ wa ká rántí ọlọ́run tá a ẹ mẹ́jẹ̀ arántí àwọn nǹkan táwọn èèyàn máa gbélé wa lọ́wọ́ yìí ẹ mẹ́jẹ̀ arántí táwọn àfa kọ̀ọ̀kan máa gbélé wa lọ́wọ́ tó ti pa àwọn kan ilé àmọ́ arántí ẹ mẹ́jẹ̀ arántí rẹ̀ ẹ jẹ́ arántí tí ànábìwá muhammad sallallahu alayhi wa sallam tó fẹ́ káfíńrántí ọlọ́run ọba káfíńrántí ọlọ́run ọba lásìkò tá a fẹ́ ṣe owó wa kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó jẹ́ ọ̀rọ̀rùn fún wa nínú àwọn hadith èyí tuntun pè wá sákìyèsí nípa ọ̀rọ̀ títà kára anabi wa muhammad sọ nínú ọ̀rọ̀ gẹ́gẹ́ bó sì wà nínú àfọ àdìsá fáwọn abdullahi ọmọ umar anabi ní albayi ani bilkiyar mẹ́lẹ́mu yẹ tafarra kọ́ anabi ní gbogbo olùta àti olùrà pátápátá àwọn méjèèjì wọ́n ní opportunity láti sẹ̀sà tí wọ́n fẹ́ tà àbí tí wọ́n fẹ́ rà a gbà láàyè pé kí wọ́n sẹ̀sà tí wọ́n fẹ́ tà àti tí wọ́n fẹ́ rà pé tọ́ ọ tẹ́mi lọ́rùn kọ́ tẹ́mi lọ́rùn mo gbà mí ìgbà owó ìtẹ́milọ́rùn kò tẹ́milọ́rùn mọ́ ọtí ẹ̀rọ ajá yẹn mọ́ ìyìnlẹ̀ ráléyé tó pé èyí kọ́dà kó jẹ́ pé wọ́n ti sọ̀rọ̀ tán wọ́n ti fẹ́ gbé fúnra wọn ẹni tó fẹ́ rajà lè lóhùn ọ̀rà mọ́ ẹni tó fẹ́ tajà náà lóhùn òlè mọ́ àwọn méjèèjì ni wọ́n ní opportunity láti sẹ̀sà láàrin ara wọn lópin ìgbà tí wọn ò bá ti fira wọn lẹ̀ láàyè ibi tó ti nájà yìí kò bá jẹ́ sí pé ni wọ́n nájà yìí tán láàrin wákàtí kan àbí wákàtí mẹ́fà wọ́n ti rà á lọ́wọ́ ara wọn wọ́n dẹ̀ ti ń se kí wọ́n ti fẹ́ kó fúnra wọn àbí wọ́n ti ẹ̀ tí ì kó fúnra wọn lẹ́yìn three three hours six hours ni ẹnìkan ẹsẹ̀ wa ronú pé òun ọ̀tà mọ́ àbó òun ọ̀rà mọ́ kò sí tó burú ń bẹ̀ nítorí pé kò tí ì kó láàyè ibi tó yẹn ànábì lọ láǹfààní àti sọ pé òun ò ṣe mọ́ àbó òun ò tiẹ̀ ṣe. tọ́ ànábì wa ni pé táwọn méjèèjì wà ìsọdọ̀kọ̀ fi ibẹ̀ ẹ̀yìn táwọn méjèèjì tán bá sọ òdodo níbi òwò tí wọ́n ń ṣe ànábì ó ní ọlọ́run ọba tó túmọ̀ sí pé jẹ̀má mùsùlùmí gbogbo ẹni tí bá ń sòdodo níbi òwò rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àlùbáríkà ìmọ̀ wọnú òwò àwọn èèyàn bẹ́ẹ̀ ni ẹni tí bá sì ń parọ́ náà níbi òwò tí ń se anabi sọlọ́lá àlùwọ̀sọ́lá wà ìnkádàbà wà kátàmà anabi ní tábà parọ́ tí wọ́n sì pa àwọn ààyè tí ń bẹ níbi ọjà tí wọ́n pa á mọ́ abẹ́ni tó fẹ́ rajà náà tóun náà sòótọ́ níbi ọjà tó fẹ́ rà anabi sọlọlá àlùwọ̀sọlá ó ní mọ̀ṣíkọ́tì bọ́rakọ́tò bẹ́ẹ̀ ó ní wọ́n pa àlùbáríkà èyí tí ń bẹ lára ọjà yìí wọ́n pa á mọ́ ìyẹn ni pé ọlọ́run ọbọ̀ ṣe kí ni yọ yọ àlùbáríkà kó lọ́rọ̀ ọjà yẹn ló fi jẹ́ pé ní à ń pera wa pé gbogbo àwa tá à ń tà tá à ń rà tá a mọ̀ pé iṣẹ́ wa nìyẹn kájọ jàre kárí pé òdodo ká máa sọ níbi òwò tá à ń ṣe pàápàá jùlọ àti sọ fún wa lẹ́ẹ̀kan pé gbogbo ẹni tí máa ń sòdodo níbi òwò kò sí tàbí ṣùgbọ́n tó bá dijọ́ ògbéni àríkèámọ̀ àdúgbò àwọn ẹni ọlọ́run ọba ni ọ wà àárín wọn nínú ìjọ wọn ni ọ wà ń jọ ògbéni àríkèámọ̀ nítorí pé ń fi òdodo sí òwò rẹ̀ ẹni tí bá sì ń parọ́ tí sì ń jàǹbá àwọn èèyàn nídìí òwò irú ẹni bẹ́ẹ̀ àlùbáríkà ọjà rẹ̀ á máa parẹ́ kọ́dà kọ́ máa kọ́lé láyé kọ́ máa lówó láyé kọ́ máa ṣe dáadáa láyé kò sí tàbí ṣùgbọ́n àlùbáríkà tí ń jẹ́ àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run ọba gangan irú bẹ́ẹ̀ á sì kíni á máa parẹ́ fún. lára kíyèsí èyí tá a tó fẹ́ ní fún àwa tá ń tà tá ń rà lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tajà lónìí ló ṣe pé ọjà àwọn tí wọ́n ń tà ó ti mú wọn kó àìrójú kó o níbi ìrántí ọlọ́run ó ti mú wọn kó àìrójú kó o níbi ntọ́jọ́ràn yàn lé wọn lérí ọgọrọ ló jẹ pé ọjà rẹ ti ń tà lónìí tó ti jáde látàárọ ìwọn àṣùbà àkàkọ kí inú ilé ó tún dalẹ kó tó wọlé agúnmẹjọ àárọ ni ó kírun àṣùbà tó bá tún wá kí tẹ́nà ó tún dalẹ kó tó wá kíra àwọn ìrún yòókù yọmọ wá jẹun pọ̀ lálẹ́ tó bá lọ tó bá bọ̀ eléyìí gbogbo ẹni tí máa ń ṣòwò kọ̀ gbọ́dọ̀ jẹ́rú eléyìí ọmọ ẹsẹ̀lẹ̀ sóhun ló fi jẹ́ sí pé ní olùsòwò tó jẹ́ olódodo pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ àti fún ara rẹ̀ gangan yóò mọ sòsùn wọn àwọn àlámọ̀rí ayé àtàlámọ̀rí àlìkèámà yóò mọ sòsùn wọn wọn yóò mọ gbé wọn yẹ̀wò síra wọn ló fi jẹ́ sí pé ní yóò mọ wá fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ nǹkan ayé tó fẹ́ ṣe kò ní fi kọ́ ní tàlìkèámà bákan náà tàlìkèámà tó fẹ́ ṣe yóò mọ jẹ́ múmú lọ́kàn rẹ̀ kò sì ní sàṣejù níbi tàlìkèámà náà kí ẹ̀ wá nítorí pé èèyàn fẹ́ sin lọ́wọ́ ọba èèyàn wà takú sí mọ́síláṣí ni èèyàn takú sí mọ́síláṣí kò ní lọ lè wá jíjẹ múmu ọlọ́wọ́ ọba ògbérú eléyìí kalẹ̀ fún wa torí ìdí eléyìí ọlọ́wọ́ ọba subahana wa ta'ala ó yin gbogbo àwọn tó ṣe pé wọ́n bá ń ṣòwò láyé owó wọn ọ̀kọ́ dí wọn láti rántí ọlọ́run owó wọn ọ̀kọ́ dí wọn láti ṣe ń tọ́jẹ́ sí pé ní ọlọ́wọ́n bá pa wọn láṣẹ rẹ̀ ọlọ́wọ́n bá yin irú àwọn èèyàn báyìí nínú alukur'ani gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ṣe sọ́nu sírọ́tù nùr ọlọ́ni rìjálùn látòlèhìm ti jàrọ̀ tún wọlé abẹ́yẹ ọ̀nù àǹdẹ̀kẹrẹ́lá ọlọ́run láwọn èèyàn kan ni wọ́n àwọn tó ṣe pé ńgbà tán bá ń tà tí wọ́n bá ń rà títà rírà yìí kìí kọ̀ fún wọn láti rántí ọlọ́run ọba àlá kìí kọ̀ kún sí wọn láti mójútó àwọn tọ́jẹ́ ọ̀ràn èèyàn kìí kọ̀ fún wọn bẹ́ẹ̀ wa ikọ̀ mi sọ́láàt títà rírà wọn yìí kìí kó àìrójú bá wọn kí wọ́n mọ̀ lè lọ kírun àwọn èèyàn sẹni tí wọ́n mọ̀ kírun papọ̀ wọ́n wà ní àkípọ̀ ní jọlọ́run lójú gbogbo ẹni tó bá kírun tọ́mọ̀ọ́mọ̀ lọ lára kó lásìkò rẹ̀ ìtẹ̀sìn sọ fún wa ni pé irú ẹni bẹ́ẹ̀ tọ́ bá kí ọlọ́run ò ní gbà torí pé kò sí yàtọ̀ láàrin ẹni tó kírun kó tó di pásìkò òrùn wọlé àtẹni tó ṣe pé ọmọ ọmọ fìrún lẹ̀ tásìkò rẹ̀ fi jáde ọwọ́ akírun aago méjì ń ké láago márùn rọ̀lẹ́ ń kírun aago mẹ́rin rọ̀lẹ́ ń ké ní aago méje alẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ kó bá mọ̀ọ́mọ̀ tó fi ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run bò ní tí ó fi irun rẹ̀ ṣe ọlọ́run láwọn èèyàn kan láwọn èèyàn yìí tó ṣe pé ọjà títà tí wọ́n ń rà yìí kọ̀ọ̀kọ́ dí wọn láti máa yọ sàká fún ọlọ́run ọba yẹka fún yahoo man tatakọ́làbò fihil kolóbo wal abusor ọlọ́run ní àwọn ẹni yìí wọ́n ń bẹ̀rù ọjọ́ kan tó ṣe pé ọkàn ọmọnìyàn yóò máa lọ yóò máa bọ̀ yóò máa pẹ̀pẹ̀pẹ̀ yóò máa wò pé bóòlù ní ṣe rí fóun torí ìdí eléyìí wọn ò ní jẹ́ kí n tí ọ̀tàn kó wá ba tí ò ní tán jẹ́ nítorí pé òwò gbogbo jíjẹ múmu tá a fẹ́ jẹ láyé ntọ́ máa tán ni wọ́n wàá torí ẹ̀ wọ́n wàá ní pé kíni wọ́n wàá mójútó ọ̀rọ̀ àlìkíyàmọ̀ àkíyèsí èyí tá a fẹ́ pé gbogbo olùsòwò láyé tá a fẹ́ pè wọ́n sí kájọ ọjàre ká má jẹ́ bísínẹ́sì wọ́n gba àwọn tọ́lọ́wọ́n ọba pa wá láṣẹ lélẹ́rí ẹ má jẹ́ bísínẹ́sì wọ́n gbà lọ́wọ́ wa ọlọ́run bá aláàtú sọ nínú alukur'an kẹrin nígbà tí ń pa àwa mùsùlùmí láṣẹ àwọn olùgbàgbọ́ òdòdó láṣẹ pé lọ́jọ́ jimá o tẹ́ bá pè wá pé ká wá kírun ká fi òwò lẹ̀ ká fi títà rírà ká fi sílẹ̀ ká lọ kírun ọlọ́run bá sọ báyìí pé kíni ìyá ayíwá lẹ́dínà àmànù ọlọ́run ni mo pẹ̀yìn tẹ́ gbà mí gbọ́ ìdánù díyàlí sọ́lá ti mi ń yá omi lè jọmọ́ a tán bá kọ́ọ̀lù fún pé kẹ́ wá kírun lọ́jọ́ jimá fọ́sẹ̀ àwọn ilà adékèrèlá ẹ̀yà àlọ́lẹ̀ gbọ́rọ̀ ọlọ́run ọba ẹ̀ lọ gbọ́ kútúbà wọ́dọ̀rọ̀ lè bẹ́ẹ̀ à ẹ fi ọjà títà ríra yín ẹ fi ilẹ̀ kúrò níbẹ̀ dáálé kunu kọ́yọ̀rọ̀ ńlá kunu ìnkùntùntà àlàmúnù ọlọ́run ní eléyìí òun ló ṣe kíni òun ni ó lóore fún wa ọmọ ìyá mi tòótọ́ níjọ́ tó bá ti gbọ́ tó bá pè ìrún jimọ̀ báyìí dandan ni fún ọ kọ́ ọ lọ ti kíni kọ́ ọ jẹ́ ìpè yẹn kó o tilẹ̀kùn sọ́ọ̀bù rẹ lásìkò òrun kọ́ ọ sọ́ra láti bísì kúrò níbi ìrun kọ́ wá bísì tí kọ́ ọ máa tà kọ́ ọ máa rà kó wá jásí pé ní eléyìí ọ̀pọ̀ra wàá mú kí ìrùn jimá kọ̀ bọ̀ fún ọ ló fi jásí pé gbogbo ẹni tí bá ń ṣòwò tó sì jẹ́ pé nú ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí láti lọ kí ìrùn jimá ni tí wọ́n ń sòkò lásìkò tí ń sòwò lásìkò tí wọ́n pèrún tí ìmọ̀mù fẹ́ bọ́ sí rí mímbàrí ni wọ́n ń sòwò lásìkò yìí òwò tí ń se nígbà náà ó ti di haram fún nínú ẹ̀sìn wa lọ́lọ́run fi jẹ́ kó yíwa pé ẹja fi ń tí ọ̀tán lẹ̀ ayé máa tán ń tí ò ní tán ní irun ní kútùbàtà ní ká lọ gbọ́ kí gbogbo wa ká dà lọ ẹnì kí òkè ń dó nínú mọ́sálásí báwọn yẹn sì máa ń kọjá wa nínú mọ́sálásí yẹn lọ́jọ́ jimá wọ́n máa wá tà lásìkò oorun ẹnì kankan gbọ́dọ̀ serú eléyìí ọlọ́run ọba subahana wa ta'ala ọkọ̀ eléyìí fún wa táwọn ní torí pé akọ́jà amálásínà làkọ́jà wa àwọn kan wọn náyà wọ́n sì ń ṣe kútùbà lọ́wọ́ gbogbo ẹni tí ń tajà lásìkò tí wọ́n ń ṣe kútùbà lọ́wọ́ tí wọ́n ń ṣe kútùbà lọ́wọ́ kọ́mọ̀ pé ọjà tóun ń tà yìí o ọjà tó lòdì sí òfin ẹ̀sìn ìsìláàmù ni gbogbo ẹni tó bá sì ṣerú eléyìí kò sí tàbí ṣùgbọ́n ìsìláàmù jẹ́ kó yé wa pé owó yẹn o a máa dànù ni owó yẹn ò lálàáfíà ọjà tí ń se yẹn ọjà tí ọ̀la làáfíà ni kò wá valid nínú ẹ̀sìn wa tó dìde ilé ìjàmbá gbogbo àwa tá à ń sòwò nínú mọ́ṣáláṣí lásìkò tí wọ́n ń ké ṣe kútùbà lọ́wọ́ àbí àsìkò tí wọ́n ti ń kírun lọ́wọ́ kámọ̀ pé tá à ń ṣe yìí ní tí ó kọjá àlà nínú ẹ̀sìn wa ni àfẹni tó ṣe pé kò bá lẹ́tọ̀ọ́ sí kí jimoh bá jọ̀ràn èèyàn lélẹ́rí nìkan ni ẹ̀sìn gbà wá láàyè pé irú ẹni báyìí tóun bá tajà nígbà yẹn bí obìnrin jíjímọ̀ kì í sọ sọ̀rọ̀ yẹn lélẹ́rí òun lè máa tajà àmọ́ àkànfẹ́ fúnra obìnrin bẹ́ẹ̀ kọ́ ìmọ̀jẹ̀ sí pé ní àwọn tí jíjímọ̀ tẹ̀rọ̀ lérí yẹn máa tajà fún àfọwọ́n kankanlá lè máa sọ̀wọ́ rẹ̀ lásìkò yẹn tó ṣe bí ìsìláàmù níbi wá bí ẹni tó ṣe pé kò sómi nínú mọ́ṣáláṣí tí wọ́n fi kírun ọ wá ń ta pure water fún wọn irú eléyìí ò burú torí pé kinní yìí ní tá a fi gbé inú dóni. èyí tá à ń sọ fúnra wa láàyè yìí ni pé gbogbo àwa tá à ń sòwò pátápátá kájọ jáde ká má jẹ́ kí òwò wa tá a fẹ́ jẹ tá a fẹ́ mu ká má jẹ́ ó di wa lójú débi pé ààfin ní ráyè fún ọlọ́wọ́n ọba láwọn ẹ̀tọ́ rẹ̀ àní fún ọlọ́wọ́n ọba ní ti ń bèrè lọ́dọ̀ wa eléyìí o àgbọ̀rọ̀ jọ ṣẹlẹ̀ nítorí pé tí bá ń ṣẹlẹ̀ sí wa ó túmọ̀ sí pé a ti ń fi tí ó tàn àfi ń ba tí ò ní tán jẹ́ kọlọ̀mbà subhanahu wa ta'ala kọ́mọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wa kúrò níbi gbogbo iṣẹ́ tó ṣe pé yọ̀mọ̀ mú wa jìnnà sí ọlọ́wọ́n ọba kó jẹ́ àṣọ òwò àṣẹlà kó jẹ́ àṣì òwò tó ṣe pé a ní ṣe lọ́nà tó ṣe pé kíni yóò fi bí ọlọ́run ọba àtànábì rẹ̀ nínú ọlá tó bí ọlọ́run ọba àlá wasalaamu ala nabi yina muhammad wa ala alihi wa sahabi wa arúgbó fún ọlọ́run ọba àfi ẹ̀mí ìmọ̀rí hàn fún àwọn mùdírù wa fadila du sheikh abu musab ibrahim bin aganija hafidhahullahu wa ra'ah ọ̀rọ̀ nípa kátàkárà nínú islam òun náà ni wọ́n ti ṣe fún wa ní ẹ̀rí tí ó ní àkólé kankan tí ó lágbára gan ni òun ló fi jẹ́ pé ọlọ́run ọba ó ṣàánú islam wa pẹ̀lú wípé kó kó gbogbo nǹkan sínú kò sí nǹkan ta ní bùkátà sí níbi gbogbo tá a fi ṣe ọ̀rọ̀ ìgbésí ayé wa ni tí a fi gbé ìgbésí ayé rọrùn ọlọ́run ọba wa ti ṣàlàyé fún wa ẹ̀dàkùn ẹ̀wá tọ́ka mi sí ẹ̀sìn kan lórí ilẹ̀ tí ń ṣàlàyé fáwọn tí wọ́n ń ṣẹ̀sìn nì nípa bó ni wọ́n ṣe tàbí wọ́n ṣe rà wàlọ́ọ̀ì kò sí kò sí ẹ lọ́wọ́ gbogbo ẹ̀sìn tí ń bẹ lórí ilẹ̀ ayé kò sí ẹ̀sìn náà tí ń ṣàlàyé fáwọn tí wọ́n ń ṣẹ̀sìn náà nípa pé báyìí lẹ́ṣẹ̀ ta ọ báyìí lẹ́ṣẹ̀ rà ẹ wá rí àwọn nǹkan tí wọ́n ṣàlàyé fún wa yìí ìnáwó huwa ghaidun min faid ẹ díẹ̀ nínú àwọn ìdájọ́ tí ń bẹ nínú kátàkárà ni ló jẹ́ pé ká lọ kọ́ àwọn ẹ̀kọ́ nípa nǹkan yìí ọ̀ràn àyàn ló jẹ́ fún wa wọn ni afáwa umar bin al-khattab radiyallahu anhu wọn sọ nílùú madina lásìkò wọn pé láyà bìnrin fi sókìnà ilà àmàyẹ tafaka fìdín ẹnìkan kan ò ní ànígbẹ nìkan láàyè kó tajà nú ọjà wa yìí àfẹni tó bá ṣe kó lágbọ yẹsìn alim alhalala wal haram tó sì mọ èyí tó tọ́ nínú àwọn òwò àtẹ̀yí tí kò tọ́ wà ilà akẹlẹ alharam wà sóhùtù tí ó bá ṣe bẹ́ẹ̀ ni òun tọ̀hún yóò mọ jẹ́ ntọ́lọ́mọba òfẹ́ kó jẹ́ yóò sì máa jẹ àwọn nǹkan tí ò tọ́ kó jẹ sínú ara rẹ̀ nítorí ìdí eléyìí ó dọwọ́ ẹnìkankan wa kí a ṣàmójútó àwọn agbègbè ìyàbẹ́ lọ́wọ́n bá kọ́mọ́ṣà wa ṣàlékún dáadáa fún àwọn mòdìrò wa kọ́mọ́ṣà wa jẹ́ kí ẹ̀mí wọn kó gùn atọ́rọ àdúrà fún àwọn tí wọ́n ran ètò yìí lọ́wọ́ kọ́lọ́wọ́n bá kí kọ́mọ́ṣà wa ṣàánú wọn kọ́mọ́ṣà wa ṣàlékún dáadáa wọn fún ìbéèrè àti dáhùn jẹ́ kí a pe ojú òpó yìí zero eight zero five five three two zero five seven six 08055320576 orúkọ tèmi ni musaddiq bin zakariya bin sa'ad ọmọ àdúrà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn nkọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹ ni yeke ilé kí o madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹnu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé kí o madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten Ayegun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.